ó ṣe kókó a ṣì ń tẹ̀síwájú náà mo ní mo máa já sí nǹkan tí à ń pè ní window shopping yeah window shopping <laughs> shopping window shopping a jẹ́ ẹ kéèyàn lọ fún shopping àmọ́ èèyàn ra nǹkan kan tàbí kéèyàn ra nǹkan kékeré nǹkan tiẹ̀ mú báyìí èèyàn ra nǹkan kan ẹni màá ní ah ní boyfriend máa ń ṣe ń gbogbo gbà ní àwọn máa rìn ní láti mọ́ọ̀lù kan sí mọ́ọ̀lù kan wọn máa gbọ́ this is beautiful i will buy it for you next week wọn máa gbọ́ this is nice i will buy it for you in two weeks time ah oh ṣó láìka aṣọ yẹn kò rà fún mi rí kò ń ṣẹjọ́ ẹ̀ ẹ jẹ́ ká máa nítẹ̀lọ́rùn ẹ jẹ́ ká máa rí tẹ̀ràn ọ̀rùn tí ọ̀rẹ́ ẹ tí ọkọ ẹ bá ń gbé jáde ní gbogbo ìgbà ìwọ mọ̀ bóyá nígbà míì wọn kì í gbé jáde tó tún máa sọ fẹ́ pé wọ́n gbóhùn jáde ẹ jẹ́ ká máa ṣe kí ni ká máa ní ìtẹ́lọ́rùn tí ọkọ ẹ bá ní kó jẹ́ káwọn jáde fún um, window shopping gbà fún torí pé kíni nínú ibi tí à ń sọ nípa window shopping ibẹ̀ ló ti máa rí àwọn kan tó rà ń gbò bá yá bó bá tiẹ̀ ní owó yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ìwà ti mọ̀ pé okay uh, fún pátí tí mo fẹ́ lọ next weekend jewelries tí mo fẹ́ wọ̀ tí n bá wọ shop tí mo rí last weekend á máa wọ like four five you know wá ti mọ̀ pé four five ló fẹ́ lò fún jewelries tó o bá lọ fún window shopping ò ní mo price yẹ wọ́n tún máa gbá ẹ̀gan lé lórí torí wọ́n máa increase yẹ fún ẹ bọ̀ ó ti mọ̀ ó ti ná jálẹ̀ kó kàn débẹ̀ kó mú nǹkan tó fẹ́ mú ni bẹ́ẹ̀ ni ìwọ́n tó bá ti ń price inú àmàdùn pé àti ah, bá fẹ́ wá lọ sí ìbàyò nǹkan ti máa lélẹ̀ yìí o àbí gan o fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fọ́mọ ẹ o ò tí ì ní owó àbí bẹ́ẹ̀dẹ̀ yẹn kò tí ì dé o lè lọ fún yìnyín window shopping kó mọ sweet iye sweet tó rà ire you know àwọn gbogbo àwọn mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ tó máa ń pack together tí wọ́n sọ ọdún dídí fún àwọn kéékèèké wàá mọ price ẹ̀ so that ibẹ̀ yẹn bá ti dé gangan báyìí wàá ti mọ̀ pé okay o oh, let's calculate it okay iye tí máa lò fún birthday ọmọ mi lélẹ́yìí o o ti gbogbo ẹ ti ṣe rẹ́gí so tá a bá ní window shopping má bínú sí spouse ẹ má bínú sọkọ má bínú sí ìyàwó torí pé kí ni a máa ranni lọ́wọ́ láti mọ iye tí èèyàn ò ná ń gbò bá ya tí èèyàn bá fẹ́ ra ohun ohunkóhun tí wọ́n bá fẹ́ ra ohunkóhun. tó gbogbo ẹran lé mo rò pé mo ti jù sí yín bó ti ṣe tán àti bó ti ṣe ẹ̀ẹ́dẹ́ ṣe grab your cup ẹ jẹ́ ká jáde fún shopping shopping náà dá fún ìgbafẹ́ lónìí rú bí èmi ń sìn yín rẹ̀ when I leave here shopping lọ́pọ̀ tún kan yìí nù bá tún shop má tún máa aṣọ máa wọ̀ next week bá tún ṣe window shopping má tún máa aṣọ máa wọ̀ next two weeks bẹ́ẹ̀ ni bá ṣe ń ṣe náà ni ẹ wo ká múra ká dùn ìyẹn ló ń ṣe kíni ìyẹn ni ìyẹn ni kò jẹ́ bó ti ṣe jẹ́ fún abala ìṣítí bí a ṣe lè gbádùn ara wa fún gbogbo weekend wa ẹ jẹ́ ká step up náà ká dókè lọ́n tá a bá padà dé èyí gan ti máa abala tọpọ́n sókàn à ń bọ̀.